ah welcome back to my channel ẹ káàbọ̀ ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán níbikíbi tẹ́wọ́ wà so movie la fẹ́ review lénìí tí àkọlé ẹ̀ jẹ́ ọmọ yahoo is is like it's an interesting movie tí bo èèyàn gbọ́dọ̀ wọ̀ cause ọgbọ́n tó kọ́yìn pọ̀ ń bẹ gan-an ni oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nǹkan kọ́lábẹ́ ọ̀run pàápàá jù làwọn òbí tẹ́ pé tí kan bá ń bá ọmọ wí ìkejì á máa sọ pé bẹ́ẹ̀ kọ́ ó máa ń eventually bá yí ọmọ jẹ ni bírú Bọ́lájí nínú múvì yìí tí bàbá ẹ̀ ń sọ fún pòun fẹ́ kó kọ́ṣẹ́ kó níṣẹ́ ọwọ́ kó yàn kó yanjú láfítàgbà tó parí school sàtẹ̀ tí ò dẹ̀ sí admission sí institution pé kó ṣe wàá máa kọ́ṣẹ́ bọ̀ ìyá yìí insist pé ọmọ òun ò kọ́ṣẹ́ sẹ́ ọmọ òun fẹ́ máa lo mọ́tò ńláńlá ni kóun bẹ́ẹ̀ sì ni máa gbowó ńláńlá lọ́wọ́ ẹ̀ ọmọ yín ò ṣàgbàfọ̀ ọlọ́run kó aṣọ wálé wọn ní ẹ̀rí ojú olè ẹ̀ ṣe kí ni ẹ mú so àwọn scenes kan wà ń bẹ tó actually pa mí lẹ́yìn gan àwọn bíi ibi tó ti ń sọ fún area sister ẹ̀ pé tí madam sajẹ́sì sọ fún area sister ẹ̀ pé ogun ẹ̀ ló mọṣẹ́ tọmọ ẹ̀ ń ṣe pé yahoo lọmọ ẹ̀ ń ṣe kó wá kọ́mọ òun níṣẹ́ àti mi tí ìyá ti fẹ́ lọ ra laptop tóun àti sẹ́yìn rèé ti ń sọ pé àwọn máa fọ́ra wọn lẹ́nu àwọn aṣoríṣiríṣi tó ní ìyá a máa máa lu yín gan ìyá gan ni mo wà lẹ́sẹ̀ a ó máa zàzúze gan ó wà nílé oríṣiríṣi mi ilẹ̀ as in this movie is very interesting mi ilẹ̀ rẹ́rìn tán mú wo mo tuntun wò orí ẹ̀ téèyàn máa rí múfì tó máa kọ́yàn lẹ́kàn tó dẹ̀ tún máa pààyàn lẹ́rìn báyìí these days pẹ̀lú àwọn movies táwọn Yorùbá industry tó ń produce nowadays and um, ẹ̀gbọ́n yẹn mo dẹ̀ láìkí bẹ́gbọ́n ṣe act ó ń tẹ̀ láti bá ọmọ yẹn wí bóyá yẹn ò gbà bí kò ṣe gbà kí bàbá yẹn náà bá a wí ọmọ lòun fẹ́ ra bàtà fifteen thousand bàbá ní òun ò lówó àti kó wá ọmọ lòun ò lè lagẹ àwọn owó big boys làwọn ná ó lè tó jẹ́ gbọ́n yẹn tó jóbìnrin gan tó wá dé ìwé wọn lagẹ ìyá ní oṣù máa ní kó wá ẹ̀gbọ́n gan ni ó jẹ́ kúnwé kò sí nǹkan tó bá tó bá lọ kọ́ bíkà tó bá lọ kọ́ oríṣiríṣi iṣẹ́ bọ̀ ìyá ọ̀fẹ́ kò kàn fẹ́ kọ́mọ yẹn ṣiṣẹ́ kankan ni nǹkan tí ẹ fẹ́ ni òun ló ti ń pe ọmọ sí rọ́bù ẹ̀sìn kó wá tẹ̀lé àwọn lọ rọ́bù wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ yahoo ibi tí ìyá sí wọn laptop tó fi ṣe yahoo kiri fọ́ọ̀mù òun ló ti gbé ara ẹ̀ dé ọ̀dọ̀ Sanyẹ̀rì tó di pé wọn àtọ́yẹ̀rì ń bára wọn sùn ní the end yẹn lórí pé mú thirty thousand wà ní eighty thousand ìtókùn wọn afa bẹ́ẹ̀dì ara náà ló ń fàbọ̀ sí ara ló ń fàbọ̀ sí fọlọ́ǹgì nírìí ayẹyẹ fẹ́ ṣe nǹkan báyẹn dáa àwọn nǹkan tó ń ba ayé ọmọ jẹ́ lẹ́nu ní nowadays ó pọ̀ gan-an ni táwọn òbí ò mójútó òun náà làpẹẹrẹ ọmọ ọtí lọ́wọ́ tó bá dilẹ̀ ni èṣù máa ń yá ló máa ń yá lò irú ọmọ tó kọ̀ tí ó kọ̀ṣẹ́ tí ó lọ school yìí definitely tó bá pèsè iṣẹ́ tó máa tètè yọ quick money ó máa lọ kó tẹ̀ tó mọ̀ pèsè olè gan ni pé ń gbébọn fóun gan ni nǹkan á ti nǹkan á ti bàjẹ́ so movie actually ní part two so i'm still waiting on the part two tí má tó part two yẹn bó to share ṣe rí reveal but it's a, it's a must watch movie for everybody it's very interesting and educating at the same time it's like it's entertaining You really enjoy the movie you gan so you know, wò nǹkan tẹ́ bá feel nípa ẹ ẹ drop ẹ sí comment section tó wá the next video Ni part two táwa ti wò àwọn questions tẹ́ wá drop nípa ẹ àbáwọn òbí tẹ́ wá fi béèrè à sọ̀rọ̀ lórí ẹ nìyí in next video for now i can say this movie is superb ó interesting mo like it díẹ̀ ní ibi tọ́mọ yẹn ti káyẹ níbi tó wọn àti sọ́yẹ́rì tó ti ń bára wọn sùn mo ló pa mí lẹ́rìn <laughs> tí à ń pariwo ṣé màá fẹ́ nú ẹ̀ pa nìyà ń sọ́nà àbí sọ́yẹ́rì rẹ̀ lóun ò tí dé níbi ìmọ̀ tó ti ń bọ̀ tí ò tí dé <laughs> tẹ̀bájà ti dé díẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ pọ̀ sí ẹ̀ tó rà àwọn ọmọ yín o àbíkẹ́ má wọlé wọlé ju wọn o gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ àwọn múvi yorùbá múvi yìí sì wọ́n ti ṣòro wò kò sí anything láti jẹ́ ká mọ̀ pé à múvi yìí contain some sexual scenes àbí nǹkan kan báyìí àbí adult content wọ́n kàn wá máa ṣe ẹ̀ máa wo múvi òjijì akọ̀ di blue film yín lọ́wọ́ ni sọlá náà ṣe wá kí ẹ fúnra múvì tá a máa wò nígbà táwọn ọmọ wa bá wà ń bẹ ìmí ìta bá ti rí pé ń ta ọ̀dà kan lọ́sàvù ń ta rẹ̀ pé wà ń bẹ̀ kọ́ la bá àyà tètè ya móròmó tì tòsí á tètè lù pa ọlọ́run má jẹ́ àjẹ̀bí ká má ṣọmọ tọ́ torí ní táwọn ọmọ yẹn bá wò wọ́n ní gbàgbé báyìí iṣẹ́ pàwọn náà wà fi ń kẹ́kọ̀ọ́ àfi ń dára wa lára yá and láti wà kí ẹ fún nǹkan táwọn ọmọ wa náà máa wò lórí screen it really motivates them they get a lot of things from the screen téèyàn ò tiẹ̀ mọ̀ so parents need to be conscious of their environment anyways ẹ ṣé gan-an ni a tún máa pàdé yín ní ìgbà tá a bá tó review part two very soon fídíò wa yìí mọ wa consistent a dẹ̀ máa ṣe kó dára jù báyìí lọ but for now ẹ ṣe máa bá wa manage ẹ gbà wá bá a ṣe rí ẹ jọ ẹ dẹ̀ kú ìfẹ́ gbẹ̀yìn tẹ̀ wò mo really appreciate ẹ gan tẹ̀ wò the first one tí mo post ẹ ṣe gan wọn ni so I'll be expecting you guys comments in the comment section thank you so much okay, take care bye. hello ẹ káàbọ̀ sí eré ètò wa lẹ́yìn. Movie yìí la ní ká mú wá fún yín, Ọmọ Yahoo Part 2. A ti ṣe review Part 1 ẹ̀ tẹ́lẹ̀. Ó jẹ́ movie tó, tó dára púpọ̀ tó kọ́ni lẹ́kọ̀ọ́ especially àwọn òbí, àwọn ìyá tó máa ń sọ pé wọ́n fẹ́ jẹ wọn ọmọ, ọmọ ò tí ì rà ẹni kó rìn. Tẹ́ wá máa ti ọmọ ń tìkùtì, ẹ mọṣẹ́ tọmọ ń ṣe, ẹ mọṣẹ́ tọ̀rẹ́ ẹ̀ ń ṣe, tọ̀rẹ́ rẹ̀ tí ń wọkọ̀ bọ̀gìnì, ó ti ń kówó fún ìyá ẹ̀, ẹ̀yin náà ṣàfẹ́yẹ́ kọ́mọ kó wálé fún yín. Obìnrin ti ọmọ títí títí títí ó ní nígbà tí ìyàwó ìjàwó mọ́ kó lọ plus ẹ̀ ní tó bá rí kó fi sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnwó ìgbà tó mọ́ máa plus ẹ̀ ìyá ẹ̀ náà ni ó wà pàfiṣòwò ọmọ ọgọ́ tó ń sọ fún ìyá ẹ̀ pé ọmọ àlọ́ máa ń lẹ́yìn ṣé kò ní lẹ́yìn báyìí ó ní kò lè lẹ́yìn kankan òun ò lè padà sẹ́sẹ́ àárọ̀ ibi tóun ti ń bọ̀ títí títí tó fi ti ọmọ yẹn pa àwa òbí ló yẹ ká jẹ́ atọ́nà fáwọn ọmọ wa kò jẹ́ kó jẹ́ pé àwa lásán máa máa tì wọ́n sẹ́nu kòkò làwọn máa tì wọ́n sídìí nǹkan tí ò dáa ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ múvì múvì tó kọ́yàn lẹ́kọ̀ọ́ gan ni tó yẹ kí gbogbo èèyàn àtọmọdé àtàgbàlagbà tó yẹ ká wò ní àwọn eré báyìí ni èmi máa nífẹ̀ẹ́ sí kò ń ṣàwọn eré kílọ̀bù tó máa ṣe nǹkan tí ò ní ìtumọ̀ àwọn eré tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó tún ń dáni lára yá òun ni àwọn eré tèmi nífẹ̀ẹ́ sí láti wò òun náà ni mo ṣe máa ń mú wá sí lórí channel pé kẹ́yìn náà kẹ́ bá wa wò kẹ́ bá wa ṣí ẹ̀ kẹ́ fi support kẹ́ fi gbárùkù ti ẹni tó ni eré náà kó tún lè ṣe ìmí tó máa tún wúni lórí jù báyìí lọ kò sí wá ṣe lè support wọn náà jù báyìí lọ pé a nífẹ̀ẹ́ sí eré wọn a dẹ̀ appreciate ẹ̀ ẹ ṣé gan ó dìgbà kan náà ó dàbọ̀. ẹ káàbọ̀ sí orí ètò wa tòní múvì ni mo ní kí n fi wọ̀nyí pé tẹ́ ẹ bá ti wò kẹ́ ẹ lọ wò ó dùn gbọ́ngbọ́n kan sí i ìyàwó privacy lórúkọ ẹ̀ movie yìí wà interesting gan ó dùn gan-an ni ẹ̀kọ́ dẹ̀ kọ́ ń bẹ ẹ̀kọ́ pọ̀ ń bẹ lóríṣiríṣi gan-an tó máa kọ́ wa ẹ̀sán àbí tí ò bá dùn mi ò ní gbé wá pé ká wò àwọn eré tó bá ti dùn tó lọ́gbọ́n lórí tó ń kọ́yàn lọ́gbọ́n ọ̀nà máa gbé wá sórí ètò yìí nísìnyí tájú máa máa fi ọ̀rọ̀ fi jómi torí ọ̀rọ̀ wò ká jọ wò wí ṣó dáa láti wò àbí kò dáa torí àwọn múvì mi wá tó jẹ́ pé téèyàn bá ń wò lọ́wọ́ báyìí táwọn ọmọdé bá wà lẹ́gbẹ̀ẹ́ yàn àfi kéèyàn sáré pọ̀ sí múvì nítorí pọ̀ tọ̀ nìkan tó máa fi bẹ̀rẹ̀ tọ̀ nìkan tó máa ṣò kò ní lórí kò ní nídìí àmọ́ ṣá ilé yìí mo sì lè fọwọ́ sọ̀yà pé ó dáa nítorí pé ó kọ́yàn lọ́gbọ́n oríṣiríṣi ẹ̀kọ́ ló wà ń bẹ̀ láti kọ́ ó téèyàn wá ti wọlé ọkọ àwọn kọ̀kọ́ wà tó yẹ pé èèyàn láti lámọ̀jú kúrò àwọn kọ̀kọ́ wà tó yẹ pé èèyàn láti láfaradà fún kò ṣe gbogbo nǹkan náà lèèyàn máa sọ pé à mo ní rules and regulation nínú ilé mi tó bá tiẹ̀ ní gan tó bá di pé bí o láwọn àlejò pàtàkì láàrin ẹbí àbí ará àbójúlùmọ̀ wá tiẹ̀ tẹ àwọn òfin yẹn díẹ̀ fúngbà yẹn á dákẹ́ lọ wo movie ó dùn gan ni kò ṣe é fẹ́ ẹnu ròyìn tẹ́yìn fúnra yín bá wò ẹ padà wá comment abẹ́ comment section yìí wípé ah mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé movie dùn àfikẹ́ ẹ̀yẹ́wò kò ṣe kò ṣe nǹkan tí mo lè ròyìn fún yín àfi kẹ́yìn fúnra yín kẹ́ lọ fojú ara yín báyìí kẹ́ lọ fi wò pé àà kí ló dé lóòótọ́ àwọn tó ṣe kò kò ṣe pé rò rí pọ̀ nu múvì yìí I get but mo like ẹ̀ torí pé rò pọ̀ jù kò wá too crowded and wọ́n dẹ̀ go straight to the point a lè ara àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú lọ́tún ló sì ara mú pàápàá jù ló tún dẹ̀rìn pa wá so ìyẹn ni èmi wà after mo like kí múvì kó wà entertaining kó dẹ̀rìn pààyàn kò jẹ́ pé múfì tá a máa wò tá a ti máa máa tòun gbé lóńdì ẹ̀ tàbí ìta máa wò tá a ti máa máa sọ fún àwọn ọmọ pé ẹ mú rìmọ́tì ẹ ẹ sáré lọ sẹ́nu ọ̀nà tí a máa rán wọn ṣe máa rán wọn ní nǹkan tí ò sọ nítorí pé a fẹ́ pause múfì yẹn àbá fẹ́ gbé kúrò tó ló ti show àwọn scenes kan tí ó wà appropriate lójijì and nǹkan tó dẹ̀ máa upset mi nípa àwọn Yorùbá movies ń gbà mí ni wípé wọn kì í fi PG sókè kí èèyàn tàn pa parental guidance pé movie o ó ládọ́t content nínú ẹ láti lé àwọn ọmọ yín kú àbí kẹ má wò lójú wọn àbí kẹ ẹ dáwò ńgbà táwọn ọmọ bá síbẹ̀ bí ẹ ń gbàgbé ni o àbí wọn kì í mú lókun dúdú fún wọn wípé wọn gbọ́dọ̀ fi nǹkan báyìí sínú eré tí wọ́n bá ń ṣe káwọn èèyàn lè mọ̀ wípé content is made for kids or not but nevertheless movie mo mo like ẹ ó okay ó dẹ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ Eh, tí mo fi wò tí mo fi lè sọ pé àwọn kọ́yàn lẹ́kọ̀ọ́ yẹ kàn pé mi gan fúnra mi ò mo gbádùn ẹ nìyẹn mo gbádùn ẹ mo dẹ̀ rẹ́kọ̀ọ́ àbí ẹyọ kan àbí méjì kan bẹ́ẹ̀ màá fẹ́ kẹ́yìn náà kẹ́ lọ wò ẹ ṣe àtún máa pàdé ní orí móvì mi tó ń bọ̀ ẹ má bínú sí mi ẹ bá mi manage clip yìí bó ṣe rí along the line i ma get better láti ṣe more video tó wà more tó clear dáadáa jù báyìí lọ tí voice ẹ̀ dẹ̀ jáde jù báyìí lọ ẹ ṣe gan-an ó dìgbà kan náà bye. ẹ káàbọ̀ padà sí orí channel wa Lizzy Gist lẹ́nu múvì ìyá àṣàbí alápẹpẹ ńlá ní ká mú wá fún yín hmm. tí ẹ wá tí wo eré ẹ ju ẹ súré tètè tẹ bá ti parí múvì eléyìí short clip tí mo fi ń wọ̀nyí lọ́wọ́ ẹ má yìí lọ ń sìn yàn ẹ jọ ẹ dúró wò tán kẹ ẹ tó lọ wò ẹ ṣàánú mi ẹ bá mi wo clip yìí múvi ah múvi dùn mẹ́rin tó wá ní múvi dùn ó dùn débi pé mo jókòó tì mo wò lásìbẹ̀rẹ̀ dópin kí n lè mú èyí tó jẹ́ kókó nú ẹ̀ wá fún yín láti bẹ̀rẹ̀ dópin ló ti kọ́ni lọ́gbọ́n ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan-an tó yàn láti kọ́ ẹ̀rù wọn bó ṣe ń ṣe patí lọ́tún lọ́sìn àwọn ọmọ ló ń ṣiṣẹ́ ìyà ló ń na ọ̀nàkùnà ó ní òṣìṣẹ́ wà ní òòrùn ẹni tó máa ná wà ní ìbòjì lọ́rọ̀ ìyá àṣàbí bó ṣe ń pariwo àwọn ọmọ ẹ̀ lọ́tún ló ń pariwo àwọn ọmọ ẹ̀ lọ́sìn ṣe bọ́ tiẹ̀ ní bíṣu ẹni bá ta ṣe èèyàn máa ń dọwọ́ bò jẹ ni àwọn ọlọ́yin ń sọ òun tún ti ẹ̀bọ́ ta pẹ́yẹpẹ́yẹ ni o àwọn ọmọ ẹ̀ lọ́tún ah ọmọ mi wà lamẹ́ríkà ọmọ mi ń ṣe lọ́ọ̀yà owó tó ń gbà ní tabáṣe sí náírà láti dọ́là mílíọ̀nù ní ìgbà kan àwo kan kò sí nǹkan tí òkè ń sọ ń pa àwọn ọmọ ẹ̀ òun ò dẹ̀ sọ ní sọ wípé ó fi ń yangàn ó sọ bínú ẹ̀ ṣe ń dùn pé orin tọ́lọ́ ń ṣe fún ẹ mọ̀ kò sí bá ṣe máa rìn torí òní mi kò sẹ́ni tọ́lọ́ ń dá pé gbogbo àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ èlé tiẹ̀ náà tó rò pọ̀ rẹ̀ ni wọ́n kọ̀mọ́ pọ̀ ta ni wọ́n inú òun ò dì sí gbogbo nǹkan tó ń sọ òun kàn ń ṣayé tiẹ̀ ń tiẹ̀ ní ó ń ṣe fàájì ń lọ patí lọ́tún lọ́sì ó náwó bí ẹlẹ́dà ó náwó bó ṣe hùn kò níṣẹ́ kò làbọ̀ kó lóko kò níbi kankan tó ń jí lọ jí kó dí kó wọṣọ kó ṣe patí kó mẹ́gbẹ́ kó máṣọ ẹgbẹ́ patí tí wọn ò pè sí gan kó lọ náwó ń bẹ eré wọn dẹ̀ pọ̀ káàkiri báyẹn káàkiri káàkiri ní táwọn òbí mi ṣe fọmọ mi ò dáa ọmọ wà ní òtútù ó wà nínú òórùn ń faṣẹ́ lójú méjèèjì èrò ọkàn tí wọ́n ní bó ṣe máa náwó yẹn tán kó tó ná o àfi káwọn bá ná kọ́mọ tó jogún àwọn àjọgbọ̀n eléyìí ò tiẹ̀ ní bọ́mọ tó jogún àwọn àjọgbọ̀n àmọ́ ṣá ìwà tó ń wù náà ìwà kọ́mọ tó jogún àjọgbọ̀n ni nítorí àwọn tó ń ṣiṣẹ́ náà gan wọn ọ̀nàwó bóun gan fúnra rẹ̀ bó ṣe náwó ó na ọ̀nà ọ̀nà débi pé nígbà tó tún mo fún lórí ẹgbẹ́ gan-an tó lóun ní di ten million àwọn ọmọ láwọn ò lówó ó ti lóun sick tọ́ọ̀bà ti fóun lówó òun ò ní dìde irú ìgbésí ayé báyìí ò dá láti máa kí òbí máa fi ayé fi ní ọmọ wọn lára ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tọ́dọ̀ wọn pé nǹkan táwọn ń ṣe ò dáa ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣe tí wọn mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa tí wọn ò dẹ̀rẹ̀ nípa kíyèsí wọn sí àwọn òbí mi dẹ̀rẹ̀ nípa kíyèsí wọn sí wọn kọ̀ òye létí ikún páwọn kan tí ẹni gbọ́ ni pé àwọn ti ṣiṣẹ́ àwọn ti tọ́mọ dàgbà tí wọ́n ní káwọn tẹ́sẹ̀ ń gbá táwọn náà dẹ̀ ti dàgbà báyìí káwọn dẹ̀ máa jẹ wọn mọ́ kò sábẹ́ ọmọ tó gbàdúrà kò jẹ wọn mọ́ àwọn ṣe ká jẹ́ lọ́nà tó tọ́ oúnjẹ ọmọ tí èèyàn bá ń gbèrò láti jẹ kó máa rántí pé kò ń ṣe ìjẹ tó fẹ́ jẹ tó máa ní ayé ọmọ ẹ lára tàbí tó máa fi ayé fi ni àwọn ọmọ yẹn lára ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan lé ayé yìí èèyàn gbọ́dọ̀ sọ pé bí nǹkan ṣe wà lèèyàn bá ṣe máa lò téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan á tán á dájú dé àwọn ọmọ tí wọ́n ń lọ ibiṣẹ́ lójú méjèèjì yìí náà tó láìsàn kan fúngbà díẹ̀ tí wọn ò lè ṣiṣẹ́ owó kọ̀ṣà ni wọ́n á padà fẹ̀yìntì pé káwọn máa rí inú tí táwọn àtún fi lè lọ ibiṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣí ẹ̀ sinimá yìí ká fi kọ́ra wa lọ́gbọ́n ká dẹ̀ tó fi gbárùkù ti àwọn tó ṣe eré yìí nítorí tí wọ́n á ní kí n rèétí eré yìí máa rèétí ẹ̀ ní nine over ten níbi tó dùn dé mi kàn fẹ́ fún wọn ten ten tí mo nígbàgbọ́ pé there is always room for improvement àwọn sáwọn gbìyànjú láti bẹ̀rẹ̀ dúpẹ́ látòrí gbogbo àwọn òṣèré tó wà ń bẹ̀ pátápátá ni wọ́n ṣe takuntakun nínú eré yìí wọ́n gbìyànjú gidi gan-an ni ẹ̀dọ̀ má gbàgbé láti bá wa ṣí ẹ̀ àwọn review tá a máa ń ṣe lórí àwọn movie yìí kẹ́dẹ̀ bá wa subscribe ẹ bá wa turn on the notification bell kẹ́dẹ̀ bá wa like ẹ̀ ẹ ṣe gan a really appreciate bẹ́ ṣe ń wá wò wá tẹ̀ ń padà wá ẹ ṣe àdúpẹ́ o ẹ jọ ẹ máa bá wa share àwọn clip wa kẹ́dẹ̀ bá wa subscribe ẹ bá wa pín lọ́tún lọ́sì kẹjẹ́ kó kárí ẹ bá wa share Lizzy Gist ẹ ṣe gan-an a wà lórí tiktok náà a wà lórí twitter a wà lórí instagram a wà lórí facebook a ní website ẹ káàbọ̀ padà sórí channel wa Lizzy Gist. Ìyá Àṣàbí Alápẹ̀pẹ̀ Part Two la ní ká mú wá fún yín. <laughs> Part One ẹ̀ ó dùn gan bí wọ́n yìí sọ wípé mo lè rí ètẹ̀ ní nine over ten. Part Two gan tún dùn. Part Two gan ló yẹ ká rí kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí ìṣòro àti ìdààmú àti ìjàmbá tó dojúkọ Ìyá Àṣàbí Alápẹ̀pẹ̀ ló jẹ́ ká rí ibi tó ti wá. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu lẹ́bọ ohun téèyàn wá ń sọ kéèyàn máa kéèyàn máa yẹ̀ wò gbogbo ọ̀rọ̀ kan léèyàn fi ń react ọ̀rẹ́ dà mí màá dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di púpọ̀ ni wọ́n ní ó dá kálẹ̀ mi dáríjì nígbà tí ẹni tó ṣokùnfà ìṣòro ìyá àṣàbí alápẹ̀pẹ̀ tó bá rán tó bá ìrànwọ́ lọ́rọ́ wá sọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ kìíní àná ó ní nítorí pé kò lè ṣe fóun nígbà tọmọ òun lọ lóyìnbó fẹ́ sanwó ṣọ́ọ̀bù lòun náà ṣe lè fún lówó kó fi ṣe fírídọ̀mù ọmọ ẹ̀ ìyẹn dẹ̀ ṣàlàyé fún mi pé ṣọ́ọ̀bù tóun fẹ́ gbàǹgbà yẹn ó ṣe kókó tóun bá gbà kó sí bómi tóun tún ti fẹ́ máa tajà débi tóun àfi máa mú owó jáde ibẹ̀ yẹn ṣáà níṣòro ti wọnú ayé ẹ̀ débi pọ̀mọ̀ ẹ̀ tó wà ń lo òyìnbó wọn ló ti ń mutí kiri débi pé wọ́n ti lé ń biṣẹ́ wọ́n á ń ṣe bálabàla ìyọkù ẹ̀ náà wà káàkiri kòrin Ìyá Àṣàbí tó jẹ́ pé <laughs> ají dára bí ají fọjọ́ gbogbo dára bí egbì ni láì lọ patí lásán máa múra ni kò ní ṣẹ́ kò lábọ̀ bó tiẹ̀ ṣe ń polówó àìṣeun bí báyìí pé kó wá ṣàbò olóúnjẹ ó pa mí lẹ́rìn ó máa ró dẹ́dẹ́ ó máa kọ̀ dúdú ni ǹjẹ́ ló ń dán bíi aáyán tọ́ílẹ̀tì ẹ wá gbogbo wàhálà tó kojú ẹ̀ débi pọ́ mu ẹ̀ tó tún jẹ́ lọ́ọ̀yà náà èèyàn náà tún lọ ti èèyàn tí náà fi kú àjálù ṣàwà já ba lọ́tún lọ́sì kọ́lọ́ọ̀ má mú wa o kọ́lọ́ọ̀ má jẹ́ kárí ìṣòro o kọ́lọ́ọ̀ má jẹ́ aráàdọ̀ tán ká má ra àdánwò oògùn torí kò sí ìtò ṣe é wò ní gbogbo ẹ̀ kò sí ìtò ṣe é dúró gbà ní gbogbo ẹ̀ ẹ wo oríṣiríṣi tó dojú kọ ṣòwò lè mọ̀ wípé gbogbo kájí káwọ ọṣọ káwọ patí yẹn òpin lè dé bá ṣé bó lè kó má lè wọ̀ wọ́n ní kíyàn tẹ̀ jẹ́jẹ́ bí nǹkan bá ń dáa kéèyàn tẹ̀jẹ̀ jẹ bí ó bá tó kù díẹ̀ káàtó náà kéèyàn tẹ̀jẹ̀ jẹ ni ọwọ́ tó bá ń dùnyàn gbà mí tọ́ni kò dá kéèyàn fi sábẹ́ aṣọ ńgbà mí kéèyàn fi sábẹ́ aṣọ gan ó dáa ju kó o mú jáde sọ́dọ̀ àwọn tó máa fi ẹsẹ̀ ẹlẹ́yà lọ bí àwọn ọ̀rẹ́ yìí àwọn eléyìí ló ń ṣe ló ń gbà àwọn àwọn abówó ṣe yamayama àwọn owó epo irú wọn náà dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ta níbẹ̀ yẹn tó pé ńgbà tí nǹkan bá ń dùn lẹ́ máa rí wọn ẹsẹ̀ gèrè ńlẹ́ à ń jọ̀fẹ́ kú gbogbo ilé ẹ̀ dá ni kò sí èèyàn kan tó nífẹ̀ẹ́ èèyàn kan dé ni tí ò bá ṣe bí wọ́n rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ wọn ni máa wọ́ ẹ káàkiri múmẹ́ǹtì tí nǹkan tó ń rí gbà lọ́wọ́ ẹ̀yẹn tó bá ti tán ìgbà yẹn gógó ló máa mọ àwọn tó ń pè lọ́rẹ̀ ìgbà yẹn gógó ló máa mọ àwọn tó ń pè lọ́tà ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá kọ̀ ó kọ̀ fojú jọ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fojú jọ ọ̀tá fíkọ́ máa ṣọ́ wa láàrin kòkò ajẹkujẹ ẹran táwọn èèyàn tá a pè ní ẹbí àtàrà àtojúlùmọ̀ àtọ̀rẹ̀ púpọ̀ ni wọn ò nífẹ̀ẹ́ èèyàn dé ní nǹkan tó ń rí lọ́wọ́ ẹ̀ òun ló fi ń wá ẹ̀ tí wọn bá ti rí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n máa já ìjù ilẹ̀ ni ẹ wo rí àwọn ilé wọn kọ́lé lára ìyá àṣàbí wọ́n ṣí business wọ́n ṣe oríṣiríṣi ìyá àṣàbí tó ń ta rẹ̀ kọ́lé ta rẹ̀ ṣí business kò ní kíọ̀sì kò ní kíọ̀sì débi kò ní ṣọ́ọ̀pù kò ní nǹkan kan kò ní gá kò ní go ẹ wo ibi tó wá padà sí ẹ wá dẹni tó ń ta bòòlì tó ń ta iṣu tó ń taṣọ àtepo lẹ́gbẹ̀ẹ́ títì òun lọ ní tí nǹkan téèyàn bá rí nǹkan gbà mí kéèyàn fi jólè tó bá jẹ́ pé bọ́n ọmọ ẹ̀ ṣe ń rówó yẹn bó ṣe ń gba yẹn ló fi ń rìn nǹkan mọ́lẹ̀ káwọn ọmọ ẹ̀ gan rí i pé ah bí ìyá wa ṣe ń gbowó ìkó tí ẹ gbà lásán òun kódà nǹkan tó fi ń rìn mọ́lẹ̀ gan ju nǹkan táwa gan lè rìn mọ́lẹ̀ lọ ìyẹn á tún ṣí wọn lórí kàkà bẹ́ẹ̀ ṣe lòun fún ọ síta nígbà tí ṣòro dé báyìí kúrẹ́ nígbà ọpẹ́lọpẹ́ aláwo orí ẹ̀ tó pàdé ẹ̀ tó bá wójútùú sí ìṣòro tó kọjá lé ètò tó tó dojú kọlé ayé ẹ̀ inú èèyàn jí ọwọ́ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí inú kò jẹ́ ká rí kan àṣebí èèyàn abẹ́ lómi sọ̀rọ̀ ń gbà mí péyàn kọ̀ sọ ẹ̀dùn ọkàn pé nǹkan tó ṣe lọ́jọ́ kìíní àná ọdún mi ẹ̀ ní mọ̀ pé wọ́n ti dì mú wọn lọ́ máa lọ́ máa fi sásìkò rẹ̀ máa fi jẹra wọn yà àfi kọ́ lọ́ máa gbà wá ká lọ́ máa jẹ́ ká ṣi ọ̀rọ̀ sọ ká má bàa ẹni ibi ẹ̀rìn onínú burúkú ká má bàa rìn gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kàtẹ́ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ ilé ayé gba jẹ́jẹ́ ìyá àṣàbí náà ti kọ́gbọ́n múfì yìí dùn gbẹ̀jẹ̀ bá wa ṣí ẹ o ó kọ́yàn lẹ́kọ̀ọ́ gan ni o nígbà ní kí n rèétí part two gan mi ilé rèétí ẹ̀ kọjá pé mi rèétí ara máa rèétí ẹ̀ ní eight over ten torí wọ́n gbìyànjú ó gbìyànjú gan ẹ jẹ́ bá wa ṣí ẹ Lizzy Gist àwa lórí Instagram àwa lórí TikTok àwa lórí Facebook àwa ní website tí blog wà ń bẹ every day every hour of the day ni blog wà ń bẹ ẹ bá wa subscribe ẹ bá wa follow ẹ bá wa share ẹ bá wa like ẹ ẹ bá wa distribute ẹ bá wa share káàkiri fún ẹbí ará ojúlùmọ̀ ẹ ṣé gan-an bẹ ṣe ń padà wá sí channel wa tẹ wá ń wo àwọn short clip àwọn movie review wa ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ ti níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa iṣẹ́ bára múvi iṣẹ́ bára la mú wá fún yín tẹ́ ẹ bá ti wò ẹ lọ wò tẹ́ bá ti wo rìbíù yìí múvi yìí ó ó dùn gidi gan ni ó dẹ̀ kọ́ ni lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé eré tó bá ti ń kọ́ ni lẹ́kọ̀ọ́ nìkan là máa ń mú wá sórí bíbáyìí a mú eré tí ò dá wá sí orí channel yẹn rárá um, gbélé wa láti lè save yín ní stress kẹ́ má lọ wọ àwọn movie tí ò dáa tẹ́ bá ṣáà dé Lizzy Gist lórí channel wa tẹ́ bá ti wọ àwọn review wa kẹ́ sì mọ̀ pé àwọn movie tó bá dáa nìkan la máa ń review òkúnù àti ọdúnládé wọn lè gbìyànjú gan nínú eré yìí òkúnù wáṣẹ títí títí tí kò ríṣẹ́ ọdúnládé kẹrẹ wo oníṣẹ́ méjì tó ń ṣe látàárọ̀ ojú ẹ̀ bí kò ń ṣiṣẹ́ oníbàárà ibẹ̀ ló ti kọ́ ilé lóríṣiríṣi tó ti nílé epo i mean tó ti ní ilé car wash tó ti ń fọ mọ́tò tó dẹ̀ sí ní bakery àti oríṣiríṣi nǹkan òkúnnù tí ẹ̀yẹ́ ṣì ń wáṣẹ́ ibi tó ti ń wáṣẹ́ kiri ló ti pàdé ẹ̀ pé à ó dàbí pé mo mọ ojú arákùnrin ibẹ̀ ni wọ́n ti jọ di partner tí wọ́n ti jọ ń ṣiṣẹ́ bára ìyá yẹn jẹ wọ́n gan-an tó dé pọ́ pàdé Adéládé Adékọ́lá tó wá jọ ń ṣiṣẹ́ bára papọ̀ àwọn original oníbàárà lélẹ́yìí wọ́n ṣà ń ṣe báárà wọn títí títí tí àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa kó nǹkan jọ ìyá yìí ń tiẹ̀ òun ò mọ̀jú kó sọ̀rọ̀ sí ọkọ tiẹ̀ lọ nítorí kò lówó lọ́wọ́ kọ́lọ́ má jẹ́ kí orí kó padà wá dìrò òkú náà ti mú ìròyìn wálé fún ìyàwó ẹ̀ pẹ̀tọ́ iṣẹ́ báárà ló kù tí <laughs> àwọn á máa ṣe báyò ibẹ̀ lówó ti ń wá lọ́rọ̀ kọ̀ṣà móvì jẹ́ móvì tó tó dùn gan òun náà ní part two o a sì máa review part two ẹ̀ a máa review part two ẹ̀ torí movie tó yẹ kéèyàn náà wò ni at least téèyàn bá ṣiṣẹ́ téèyàn bá lọ léèwé tó bá jáde tí ò bá ríṣẹ́ á dẹ̀ gba ilé ìkọ́ṣẹ́ lọ àṣìṣe táwọn ìlú mi máa ń ṣe nìyẹn nígbà tó bá ti rí white collar job tó ń wá kiri wọn á máa wá atáyé afẹ́fẹ́ fẹ́ parí ni kàkà kí wọ́n dẹ̀ wò pókè nǹkan mi wo la lè mú ṣe bóyá kí n fi ẹ̀ẹ̀kan ọwọ́ kan lọ́ máa fi kọ́ iṣẹ́ bóyá nídìí iṣẹ́ ni màá ti rí tèmi ṣe kí n dẹ̀ tún máa fi ọwọ́ kan fi wá iṣẹ́ white collar job sí mò ń wá wọn kì í think outside the box at all gbogbo nǹkan ṣá nípa ọ̀nà ṣàfẹ́ iṣẹ́ lọ́fíìsì gbogbo èèyàn náà kọ́ ló máa iṣẹ́ lọ́fíìsì tó bá jẹ́ pé bí òkùnrin ti ronú pé ó yẹ kóun náà gbìyànjú kóun wáṣẹ́ ọwọ́ kan yàtọ̀ sí certificate tó fi wáṣẹ́ kiri ni bí a kò bá máa end up láti máa ṣe oníbàárà tó ń ṣe pẹ̀lú Ọdúnládé àwọn oníbàárà original wà ní Movies àwọn fake náà dẹ̀ wà tẹ́ ẹ bá wò dáadáa ààyè yìí kẹ́ má wulẹ̀ sọ púpọ̀ nù ẹ̀ torí mo fẹ́ yẹ kẹ́ lọ wò kẹ́yìn náà kẹ́ lè gbádùn ẹ̀ dáadáa ó fọ́ ní gan o tàbáṣà ti fẹ́ wò ẹ popcorn yín sí tòsí torí ẹ fẹ́ rárín àrítẹ́kìtì àárín ẹ̀rín àrítàkìtì lẹ́ máa rí gan nínú eré yìí ẹ jẹ́ àwọn pé movie tí Òkùnú àti Ọdúnládé bá ti wà good combination ni ká má wí mi so ẹ má gbàgbé ẹ bá wa wo múvì yìí kẹ́ fi ran àwọn òṣìṣẹ́ tí ó ṣe lọ́wọ́ kẹ́ ẹ dẹ̀ tún bá wa ṣí ẹ̀ káàkiri kẹ́ bá wa subscribe a wà lórí Instagram a wà lórí TikTok a wà lórí Facebook a ní website blog wà ń bẹ every hour of the day ẹ jọ̀ọ́ ẹ fọ́lọ́ wa káàkiri ẹ ṣé o adúpẹ́ yín tẹ́ ń padà wá wo. hello. Ẹ káàárọ̀, ẹ̀ káàsán, ẹ̀ káalẹ́ níbi kíbi tí ti ń gbọ́ wa o. Movie yìí ni mo ní kí n mú wá fún yín o. Ó wà so interesting as in ó kọ́ni lẹ́kọ̀ọ́, ó kọ́ni lọ́gbọ́n gan ni. Kò ń ṣe movie tí èèyàn ò gbọdọ̀ máa wò. Tẹ́yìn náà bá jókòó tẹ bá wò, ẹ rí pé movie alálùbáríkà, movie tó ní ara ẹni elérè ọmọ tó kọ́ni lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀. Ó ti wà lórí YouTube báyìí. Tẹ bá fẹ́ wo full movie ẹ, ẹ search eléwé ọmọ part one and two lórí YouTube. Ẹ máa rí ń bẹ. mo ti wo movie. Ọmọ tó jẹ́ lead actor Àbẹ̀bí ó gbìyànjú. Ọjọ́ iwájú ẹ̀ dẹ̀ dára púpọ̀ gan-an nínú eré orí ìtàgé yìí. Nítorí pé ó máa ń deliver àwọn lines àti àwọn nǹkan tó bá ní kó ṣe dáadáa. Ó jẹ́ ọmọ kan tó mọ eré ṣe lọ́pọ̀lọpọ̀. Kò sí movie tí mo ti rí tí mi kì í wò tí mo mọ̀ pé ó eré ṣe. Mi ò dẹ̀ tí rí inú movie kan tí ó kọ́ni Mo dẹ̀ in fact mo really appreciate àwọn tí wọ́n ń ṣàtọ́na ẹ̀, wọ́n ń lead ẹ̀ dáadáa. Òun náà dẹ̀ ó ń gbìyànjú. Ẹ jẹ́ wo movie yìí support ẹ̀, kẹ́ support àwọn tó ní. Ẹ káàbọ̀ sí orí channel wa padà. So lénìí, mo fẹ́ ṣe àfihàn àwọn sinimá tó ṣẹ̀ jáde tí mo fẹ́ recommend fún yín wí kẹ́ kódà ìwé tẹ bá wo ẹni wá disappointed àwọn tí mo ti wò náà máa sọ ọ̀rọ̀ kan àbí méjì ń pa ẹ̀ àwọn yìnbọn ìtẹ́ bá fẹ́ latest movie tó wà ní tàtẹ́rẹ́ tó dùn tó dẹ̀ kọ́ni lọ́gbọ́n òun ni mo máa ń sábà gbọ́ wá síbí báyìí so that ẹ̀ kọ́ni lọ́ máa wo àwọn movie tó máa waste time yìí because every day every minute ni wọ́n release yìí ní ohun Yorùbá movies but ní channel yìí ibẹ̀ ni mo ti máa ń sọ àwọn tó dáa àwọn tí kò. Ko kò sí ètò tí kò dánu gbogbo iṣẹ́ wọn torí gbọ́n náà lọ ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ bọ̀ àwọn kan wọn kọ́ ni lọ́gbọ́n wọn dẹ̀ ní ẹ̀kọ́ tó yè kúrò nínú téèyàn lè múlò jura wọn lọ so màmá ṣàlàyé ẹ̀ fún yín kankan so Kimberly yìí <laughs> ó ó wà very emotional gan very very emotional so ẹ gbìyànjú kẹ́ wò ẹ̀kọ́ dẹ̀ pọ̀ ń bẹ náà téèyàn láti kọ́ so Kim, um, Kimberly ó ní part one and two wọ́n ṣe release ẹ̀ náà ni then eléyìí tí mo fẹ́ sọ next àyànfẹ́ mi eléyìí náà dùn gan ẹ̀tàn gbogbo movie tí latin àtòkùnà bá ti wà disastered <laughs> ẹ̀rín àǹtàkìtì òun lè máa rí ń bẹ̀ but especially Kimberly yìí as in ah oh, láti mọ kọ́ advert ẹ̀ gan-an mo rò pé ṣé màá lè wò báyìí cause ah but all the same mo. Oh, mo gbìyànjú mo wò mo lè rí pé ó wà interesting then àyànfẹ́ àyànfẹ́ náà dùn ìfẹ́ òkùnkùn ìfẹ́ òkùnkùn náà is a very good storyline by Yorùbá play so then my home ah ọlọ́màjẹ àfojú òun lọ́kàn <laughs> ẹ láti wo my home yìí nà wọ́n ti òde lédè actress gidi ni ó deliver roles very well she did a very good job ó gbìyànjú gan ìdẹ̀nà díládé náà à ah, ẹ̀pà mí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ ọ̀gá yìí sí òun náà gbìyànjú ó fi ìdùn ó kọ́ ní lẹ́kọ̀ọ́ ó ó wà interesting gan ẹ gbìyànjú kẹ́ o inú alẹ́ inú alẹ́ náà dùn ó dùn gan then ojú mi rò pé mo ti wo ojú bẹ̀yìn tẹ́ wá ti wò ẹ fi comment down below ẹ comment in the comment section kẹ́ jẹ́ kí n mọ bí ojú ṣe lọ then afẹ́fẹ́ yẹyẹ ah ó ga orúkọ yẹn táìtì yẹn gan ti sọ ó ti sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú múvì yẹn afẹ́fẹ́ yẹyẹ gbà ní aláṣejù aláṣetẹ́ ẹ láti wò òun náà ní part one and two gbogbo àwọn tó wà ń bẹ̀ ni wọ́n gbìyànjú especially Mesa Igbe ó deliver role lẹ̀ ó deliver àwọn role ṣe dáadáa gáàyè tó ṣe àbúrò ẹ̀yìn náà gbogbo àwọn tó wà ń bẹ̀ ṣá ló ṣiṣẹ́ takuntakun it's an interesting movie òun náà ní part one and two. so top lady mi ti wo top lady ẹ̀yin tẹ́ bá ti wo top lady ẹ gbìyànjú kẹ́ fi comment sínú comment section kẹ́ jẹ́ ká mọ̀ bí ṣe lọ then kí ló yẹ kẹta pé movie tí Adégbímpé bá ti wà òun náà máa ń gbìyànjú gan ẹ gbìyànjú kẹ́ wo ìyẹn náà then ìyá à ìyá oh my goodness ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń rí ìyá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ah bad combination ni wọ́n wọ́n gbìyànjú mc rutino wà ńbẹ̀ wọ́n gbìyànjú gan-an ni àwọn yẹn gbìyànjú wọ́n try as in wọ́n deliver orí wọn perfectly perfectly ni wọ́n ṣe ẹ̀kọ́ tó dẹ̀ yè kúrò náà wà ńbẹ̀ especially movie tàbá ti rí kí n bá forúkọ ọmọdé yìí ṣe abẹ́bí ẹ bá ti rí ńbẹ̀ kẹ́tí mọ̀ pé movie tó máa dùn mí òun náà gbìyànjú she has a very bright future future ó ń gbìyànjú gan nínú ká deliver roles ó ń gbìyànjú come up, parọ́ so then bọ̀bọ̀ orí you want wà nínú movie? yìí I arẹ́rìn tàkìtì the organizer ní táìtù èèyàn ah tó kánjú <laughs> ẹ àwọn méjèèjì yìí wọn à in fact ẹ máa rẹ́rìn tẹwàá wo eléyìí wọ́n fẹ́ jẹun kú nísìnyìí ní mi mọ tọrọ òde bẹ́ẹ̀ bí ẹ wọ kéèyàn máa ronú wọn fẹ́ jẹun kú ah ó ga o nínú gbogbo nǹkan téèyàn fi ń kún àwọn fẹ́ jẹun kún tiwọn nínú ẹkọ́nọ́mì tó le yìí lọ́tà dúró ẹ̀bà ìsíwájú sí ni especially sí ni yóò fọ́nì sí mi gan omi torí ọládẹ́gbìn ọ̀jẹ́ tán pé kò sí síǹtẹ̀ fún tí ò ní deliver gbìyànjú bọ̀bọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ inú apá àbí kí ló pẹ̀ òun náà try gan ó try then èwo ló tún kù mi ì sì wo eléyìí o ṣèké ṣèké ṣèké àbí kí lọ́pẹ́ lẹ́yìn mi tí ò bọ̀ mo nígbàgbọ́ pé àwọn mẹ́ta tó wà ń bẹ̀ yìí náà they are good they are good actors ó máa dùn dáadáa ìfẹ́ ìfaradà ìfẹ́ ìfaradà ìfẹ́ náà dùn ó dùn ẹ gbìyànjú kẹ́ ẹ wò ó náà rámọ́tà tó hmm. mi ò tí wo bọ̀ mo ní àrò máa dùn mo rí advert ẹ̀ ó dẹ̀ wà interesting ó wà eye catching so ẹ gbìyànjú kẹ́ ẹ wò orin ìfẹ́ yìí náà àtò hmm. àbọ̀rọ̀ ìfẹ́ ni àti ẹ̀wọ̀n tó jẹ́ ní méjèèjì mọ̀rádùfà tòun náà ó dẹ̀ make sense gan so mo ṣe ń plan láti wò ní tí wọ́n ti wò tó máa ṣe special video lórí ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan gba àwọn eléyìí náà àwọn tí mo ti wò yìí àtàwọn tí mi ti wò sí má ti wò wọ́n tán especially àwọn tí mo ti wò máa ṣe máa screenshot clip wọn fún yín sort of much in depth nínú ẹ̀ lórí ẹ̀ bí wọ́n ṣe lọ. ìfẹ́ ìbejì ìfẹ́ ìbejì náà wà interesting so far gba movie tí wọ́n release lọ́sẹ̀ kò sì tí ò dùn bẹ́ẹ̀ adákẹ́dájọ́ náà dùn owó dùn. so SOJ ah SOJ náà trend lọ́wọ́ lovely movie ni SOJ òun náà ní part two part one and two ni ó dùn dáadáa líyà náà dùn battle on Bukka Street ẹ̀yin tẹ́ wá ti wò gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ gbé wa débi ẹ jẹ́ ká mọ̀ bó ṣe ṣẹlẹ̀ o ẹ̀yin tẹ́ wá ti lọ bá ẹ tẹ́ wá ti lọ battle on the Bukka Street advert ẹ tá à ń rí lọ́tún lọ́sìn kò ṣe é kò ṣe é pamọ́ ọ̀rọ̀ dàbí káwa náà ti wò ni o ẹ̀yin tẹ́ wá ti wò ìgbìyànjú ẹjọ́ interact pẹ̀lú ara yín pẹ̀lú wa nínú comment section ẹ drop comment yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. rí mọ̀ pé kò sí mọ́fì tí Fúnkẹ́ Akíndélé ṣe tí ò ní deliver back to back àwọn gbìyànjú then our love story náà dùn the a great storyline àti <laughs> àwọn oníṣkìtì pastor emota àti lálùdí. Ah ẹni tó bá tọ́ lálùdé ti tọ́ wàhálà o ìyẹn náà dùn ẹni tàn ah ìwọ lóhùn ọmọ àlè ní poverty o ẹni tàn yìí náà dùn mẹ́rin wà ó dùn ó dùn ó dùn do lady tí wọ́n lo picture yìí Bùkúnmi Olúwaṣínà kò rí kópa tó pọ̀ nínú ẹ̀ ìbọn ọba tó ṣe náà ó try but àwọn tó deliver jù ni àwọn ẹ kí lóríkọ ẹ Sanyẹrin àti Rónkẹ́ Òṣòdì òkè. Okay àti kò tí a ṣe sọ́yà yẹn gan òjò kò sí picture tiẹ̀ ní tọ́mùnì yìí gáà ìkọ́ báyìí tó ń pè lójò òun náà kọlà bíi sọ́yà rẹ̀ báyìí àti olóńkè Òṣòdì Òkè ah wọ́n gbìyànjú nínú ẹ̀ wọ́n try wọ́n try gan azì mi mọ̀kọ́ tó ń rò mi mọ̀kọ́ tó ń rò tó fi rò pé àwọn ìgbésẹ̀ táwọn gbìyànjú yẹ kó gbé pọ̀tẹ́ gbìyànjú kẹrù kẹrù wọ́n ní ó eh, bọ́ mi tí ẹ mọ owó tí mo fẹ́ pa gan ibi tí wọn ò ṣe sí ló ti fẹ́ jẹ àbí kí n dẹ̀ sọ pé poverty ni mi ti understand the reason nǹkan tí wọ́n ń think nǹkan tó ń rò poverty náà la máa pè kò sí báwo lèèyàn ṣe máa wá tó máa fà yín pé kẹ́ wá jẹ́ ìyá àti bàbá òun láì ṣe pé ẹ̀mọ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà ẹ̀ tí ẹ̀mọ́rí èèyàn tó jẹ́ ẹ̀mọ́ ibi tó ti ń bọ̀ ẹ̀mọ́ ibi tó ń lò ẹ̀mọ́ iṣẹ́ tó ń ṣe ẹ̀mọ́ ilé ẹ̀mọ́ inú ẹ̀dẹ̀ gbà láì mọ̀ pé àkúdà àyà ni ẹ gbìyànjú kẹ́ lọ wò ẹ̀kọ́ wà ń bẹ̀ tó pọ̀ gan àtàwọn tó máa ń múlẹ̀ kiri kó tó sáàbù yín breakfast tàbí kẹ́yìn fún ayín tó sáàbù ara yín breakfast ẹ ṣọ́wọ́ ìmúlẹ̀ ṣe o wọ́n fi yìí kanyàn lọ ẹ gbìyànjú kẹ́ ẹ o ẹrú ọlọ́run yìí náà dùn mo ti wá dùn àtẹ̀ ó dùn gan èmi ló kàn tó wọ́n lé mi ló kàn o èmi ló kàn mí tíwèé mi ló kàn o tó wá jẹ́ pé àpáta tv kì í gbé wrong time at all minute obviously obviously ẹ kíní mọ à ń bẹ nìyẹn tètè àbálògùn ẹ try ìkẹwò my relative ah my relative náà dùn ìyẹn wọnú ara wọn gan-an tàbí tí ẹ bá fara balẹ̀ ó lè má yé yín ó lè má yé yín dáadáa ẹ gbìyànjú kẹ́ lọ́wọ́ my relative yìí ẹ agbégilére agbégilére náà dùn alákìjà yìí náà dùn gan-an àwọn ah, ó dùn ẹtì láti wá alákìjà yìí ó dùn very very emotional very emotional kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wò tẹ́ ní sunkún pé àwọn jorí àwọn kan á very emotional. so mo lè pa àwọn movie tí wọ́n release ní ọ̀sẹ̀ yìí nìyí àìná alágbo ìyẹn náà wà ń bẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ìgbìyànjú kẹrin mẹ́wàá ń ṣẹlẹ̀ náà ìkanjú àmì ìkanjú ìyá wa àyà wa yìí náà dùn àpàyín lẹ́rìn ajé ni fújà mo ti wọ ajé ni fújà ah, ìwọ lọ nǹkan ń kọ́ láyé o ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ ilé ayé lòótọ́ àwa ní mẹ́wàá ń ṣẹlẹ̀ àti pé tọ́wá sí ní kò sówó tuntun lábẹ́ ọ̀run ajé ni fújà yìí ni kẹ́ ẹ lọ wò mi ì mọ bí ìyá ìyàwó a ṣe máa ṣe sí ọkọ ọmọ ẹ̀ kò yé mi mímọ̀ kan tó rò débẹ̀ pé ọkọ ọmọ ẹ̀ nínú gbogbo àwọn ọkùnrin tó wà ń ta ọkọ ọmọ òun ló kùn tóun fẹ́ máa gbé e súnmọ́ pé káwọn abóhun lájọṣepọ̀ ká ní bọ̀bọ̀ yóò ń ṣèyàn tó dá nínú múvì yìí ni ìgbà mélòó àti lọ àti jáde kí tó máa kà wọ́n ọ̀hún kẹ̀wọ̀n pé òun náà ó ní chíǹjì díẹ̀ lọ́wọ́ fìgbè bí akó ilé ní nǹkan ni ọba bẹ̀rẹ̀ sí ni máa máa àtàwọn òbí tó ń ṣe ọmọ wọn lọ́nà tẹ́gbẹ́ nǹkan báyìí ọmọ á ti máa ṣègbésí ayé ẹ̀rọ jẹjẹ torí selfish interest wọn nǹkan tí ìyá ìṣàṣe ni wípé toró ti ń gbèsè mọ́ ọkọ ọmọ ọkọ ọmọ fún un ló ṣe gbìyànjú láti dá àárín ọkọ ọmọ ẹ̀ àti ọmọ ẹ̀ rú meanwhile bọ̀bọ́ yẹn dẹ̀ ó nífẹ̀ẹ́ ó dẹ̀ farabalẹ̀ kò sí nǹkan tó fojú ẹ̀ fèrè tán tó fa bọ́ńdọ̀ wò ibi tó ti ń fa bọ́ oríṣẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni ó gbalẹ̀ ó wọ́n sọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ kò sí nǹkan tí wọ́n fi ṣe wọ́n fojú ẹ̀ rárẹ̀ gan ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní real life gan ń ṣẹlẹ̀ ni ẹlòmíì ìyàwó ọmọ ẹ̀ ló máa mú ló máa lò ń lòkulò èmi ọkọ ẹ̀ ló máa ṣe ń ṣe kó bẹ́ẹ̀ múfì yìí ní ọgbọ́n dòńgbà míì wọ́n máa ní òbí nínú òbí ẹni àmúṣá tó bá ti dérí pé wọ́n fẹ́ máa ṣì ẹ́ lọ́nà tètè ya tó ara ẹ̀ pa tọ́ra bá ní dàkọ́kọ́ òní bá ní débẹ̀ ìwọ ló mọ nǹkan tó fẹ́ you know what you want just follow your heart do what is right ṣe nǹkan tó tọ́ má jẹ́ kí nǹkan tí ẹ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n àwọn òbí yẹn ń gbà mí nǹkan tó fẹ́ ló fẹ́ kí àwọn ọmọ yẹn ṣe níwà nǹkan tó fẹ́ yẹn ó lè má jẹ́ nǹkan tó mọ àwọn ọmọ yẹn tẹ́ pé at the end of the day ló máa bu wọn lọ́wọ́ ni irú mọ́fì ajínigbèjà yìí ẹ láti lọ gbogbo tó pátá pàpà ni kó padà lọ fẹ́ gan ìyẹn kàn fi ó kàn nà bí mi ò jù ni tí yẹn ò dé nífẹ̀ẹ́ eléyìí tó nífẹ̀ẹ́ èyí tó fẹ́ ti bá bèjì wọ́n ti ṣe oríṣiríṣi síbẹ̀ àwọn gbà kó fẹ́ at the end of the day àwọn pé òun gan fúnra rẹ̀ ó lówó lọ́wọ́ tán bí a ọmọ òun ló ń bọ̀ torí ogún ọmọ òun ló ṣe wá jókòó òun ọlọ́run ló ń pín àìsíkì tó bá jọ́kọ ló ní kó fi mọ ìyàwó ẹ̀ tó bá jẹ́ ìyàwó náà ló ní kó fi mọ̀kọ ẹ̀ kò wá ṣe pé tẹ wá tẹ wá tẹ bá wá rí wípé ẹni tí ọmọ yín ń fẹ́ ọkọ tó ń fẹ́ àbọ̀kọ tó fẹ́ fẹ́ ò ní kò kò kò ní change lọ́wọ́ kẹtù wá rò gbogbo ọmọ yín ló ń bọ̀ wá jókòó tí kò jẹ́ kó máa rí bẹ́ẹ̀ tọmọ yín bá fọlá fi mọ̀ kò sí nǹkan tó bá dé ńbẹ̀ kò léwọ̀ so bí yẹn ṣe lọ nìyẹn bàtà òde Buka Street again ẹ̀yin tẹ́ bá ti wò ẹ jọ ẹ comment down below ẹ jẹ́ ká mọ̀ bó ṣe lọ ẹrú ọlọ́run ẹrú ọlọ́run náà dùn kòrí kò sùn tó ẹni orí bá ń kùn kò lọ sùn ìwọ̀n tó ń ṣe kòrí kò sùn kò yé mi o omi tí wò ṣá èyí tẹ́ bá ti wò èyí tẹ́ bá ti wò ẹ jẹ́ ká mọ bó ṣe lọ tó wáyé pé ó dáa ó dùn ká lọ wò ká jẹ́ ká lọ wò ká lè wà ká in depth lórí ẹ̀ ìwà dẹ̀ rí pé it's a waste of time ẹ jẹ́ ká mọ̀ náà ká má wulẹ̀ waste data ká má dára wa láwọn. alẹ́ ijó mi tí wàá lè jó náà èyí tẹ́ bá ti wò ẹ jẹ́ ká gbọ́ ó máa jọ bíi àwọn múvi òkú yìí nígbà máa ń láìka àwọn ẹjú àwọn ní club tó máa ń ṣe ń sì lọ tọkọ máa máa show club tó yẹ pé these days ẹ kọ́ máa wo múvi ẹ̀ lè wo múvi mi tó àwọn ọmọdé bá wà torí lójú ẹsẹ̀ báyìí wọ́n kọ̀ changes di ẹ̀ sínú ìbálòpọ̀ ní kó yé mi ìwé ni ká máa fẹ́ wo múvi ká tún máa mú remote sẹ́gbẹ̀ẹ́ kó má lọ anytime tó bá ti ń ṣe yorùbá múvi tó bá ti ń ṣí yàrá báyìí mo máa ń tètè fọwọ́ dàbí kí n yọ̀ dànù torí ní ẹ̀sìn tó àwọn aṣẹ́ni yàrá máa bẹ̀rẹ̀ sí ní máa máa lọ mọ́ra wọn ni mọ́tò wọn ni kọ́ sínú múvì yẹn pé is rated eighteen àbí pg kan ti fi sí káwọn yẹn ti mọ̀ pé ah, múvì is not meant for ọmọdé èèyàn lè omi tọmọdé bá wà nínú kẹwò lórí fóònù yìí àbí lórí tábìlẹ̀tì yìí àbí lórí láptọ̀pù yìí àtúnpẹ́ láti phone. so that àwọn ọmọ tó wà nítòsí wọn ò ní gbọ́ àwọn ò ní rè tẹ wọn níṣẹ́ ní tèmi ẹ̀kọ́ ọmọ wo móvì àdàbí náà máa sin ẹ̀kọ́ náà bá wọn akọ̀dẹ̀ ṣó sí ní tẹ̀ akọ̀dẹ̀ sẹ́kìsì ní kò yé mi láti iṣẹ́ lórí aspect yẹn ní ìsèmi gan fúnra mo stop àti máa wo Yorùbá movie tv kò me mi understand kí n máa wo movie kí kima, máa kí n máa kí n máa wọ̀ tó kí n máa wò sí bí àwọn ọmọ tí máa bọ̀ wò kí n máa ti mú remote dání bí à sí ni máa tó change o àbí máa tó bẹ̀rẹ̀ àwọn club sí wọn tá a máa jó fọwọ́ gbára wọn dì fọwọ́ gbára wọn lọ́yàn wọn á ti mọ owó yàrá wọn á ti máa sáré so mọ́ra wọn kò sẹ́ni tó ṣe kẹ́ máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe at least rate the movie ẹ jẹ́ ká mọ̀ pé movie yìí kò ṣe é wò níbi tọ́mọdé bá ẹ kò lè máa kọjú móvì ilé kẹ má rètè kẹ má ṣe anything kò make sense it's, it's getting annoying these days jẹ́mi ṣe ń lè wo móvì kankan mọ́ lórí tv máa ra wo lórí laptop mi pẹ̀lú headphone tàbí kí n wo lórí lórí phone pẹ̀lú headpod if not earpod if not ah wọ́n dára máa gbóhùn ní dáhùn ẹ imagine kẹ máa wo móvì káwọn ọmọ kéèké wà ń bẹ̀ kẹ́tì òpó kì í just normal sin lọ́ sí ń ṣe kó dẹ̀ dẹ̀ kan náà báyìí kó dẹ̀ pọ́n ti ń shift pátá ah ah kò kò make sense o kò make sense o kò tiẹ̀ mọ ọpọlọ dání rárá kò mọ ọpọlọ dání ẹ̀rọ ètè láti bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní wò ah pg this, mo uh, this movie is a rating is rated eighteen plus or thirteen plus or fourteen plus or uh, parental guidance eh, is advised ẹ ti fi sí a ti mọ̀ òṣèpọ̀ máa bá wa lójijì tá a máa mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ àìmọye mọ́fìmì nǹkan tí mi tẹ̀lé complete débi tí mo wá review ẹ̀ kọ́sí inú kan tẹ̀ ti bí mi níbi wọ́n fi ti wọ́n ń wo lọ tó dẹ̀ di pé wọ́n dẹ̀ ti ń ṣe oríṣiríṣi ìròyìn ká dẹ̀ mọ móvì káwọn ọmọdé máa fọwọ́ bòjú tó bá ti débi tó ti ń kí sí àwọn pé is getting out of hand àmọ́ yẹn kọ́ báyìí ló ni ó lè disturb àwọn ọmọ kéékèèké àwọn nǹkan tí kò jẹ́ kó expose wọn sí lọ́wọ́ expose wọn sí cause àwọn nǹkan yẹn dẹ̀ is not meant for them àwọn nǹkan lọ́ ṣe fún nígbà táwọn òbí ta dẹ̀ wá ń wò táwọn mọ̀ pé nǹkan báyẹn máa ṣẹlẹ̀ táwọn ọmọdé wà ń bẹ̀ ṣáde wọn máa lé wọn dání bẹ́ẹ̀ sì náà nígbà ní ìwò mọ́ dìímọ̀ táwọn Yorùbá dẹ̀ kí wò mọ́ revenue tí wọ́n náà drop lórí YouTube ni but tó bá ti rí ètè báyẹn a ti mọ̀ pé movie yìí o is eighteen plus o ọmọdé ò lẹ́tọ̀ọ́ àti wàmbá aago oníwò mi tó ń gbà tó mọ ìkiri bá wà ń bẹ̀ nígbà tó ṣe pọ̀ bọ́ọ̀lù èèyàn dọ̀balẹ̀ wọ́n lẹ́yìn máa rí ìtẹ̀lẹ̀ tí plus tí ẹ̀ máa fi pín gbà tó mọ ìkiri náà ọmọ kéékèèké wà tó sílẹ̀ mọ́ wà wò no ní kò wò lálẹ́ tó bá sùn tàbí kò wò lórí fóònù ẹ̀ kò fi apz àbí airpod ẹ̀ sí ti wàá ṣèkọ́ ni gbogbo ẹ̀ aspect yẹn ló pẹ̀lú ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí ni mi dùn sáwọn movie mi tí wọ́n ṣe these days i don't like it kí ẹ mo ṣe prefer àwọn movie oko yẹn ọgbẹ́ àwọn movie oko ńgbà mi ọ̀kìn really ṣe nǹkan báyìí ó lè máa tún kọ́yàn ní ẹ̀kọ́ tó yẹ kó tó múnádóko kò dàbí àwọn movie ìgboro tó yẹ pé gbogbo ẹ̀ club scene nínú bíi scene thirty tó fẹ́ ṣe ni movie yẹn club scene bíi ten lè mọ̀ wá bẹ́ẹ̀ kí ló dé tẹ̀wá dẹ̀ máa wò náà club ti yẹn náà kò ní ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú múvì yẹn ọkọ̀ fẹ́ gbé e sí ṣálákọ̀ ti fi waste time must you ah kò mọ orí pípẹ́ dání o i'm sorry to say o ẹ jẹ́ à move on jàre no perfect marriage àti wòye náà àmọ́ bó ṣe máa lọ onídìrí òru onídìrí òru náà dùn <laughs> onídìrí òru náà dùn ẹ gbìyànjú kẹ́ ẹ wò yẹn náà ipò òru ipò òru náà dùn it's a nice storyline níbo ló wà mí ò tí wò ó bọ̀ mo mọ̀ pé àbẹ̀bí máa deliver lines ẹ̀ dáadáa ó ń gbìyànjú má like movie tó bá wà ń bẹ̀ Sàámú Alájọ A. ẹ̀yin Sàámú Alájọ fans dà <laughs> ìgbà kan ni mi ò lè ṣe kí n má wò ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ó ti tó bí yábí ṣé mi ti miss to méjì báyìí mo kàn láì di comedy mo like comedy series yìí torí pé every time every episode ló máa ń ṣe new thing kò kí n ṣe bí continuation ibi tó máa tọ́pọ̀ oh, ibi tó parí sí ní last week ọwọ́ continue àbáwọn story yẹn wá wọnú ara wọn náà every episode is new character new storyline which to make sense sí mi gan mo mọ̀ pé style táwọn èèyàn ló ń sìn lọ́nìí yẹn pẹ̀lú àwọn episode tó ń ṣe é sìn yìí like àwọn míì ṣì ń ṣe continuation but mi prefer àwọn eléyìí ẹ máa wo tán lẹ́ẹ̀kan tán pé yóò ti parí sí rẹ̀ kò sí pé ẹ máa retí pé episode mi yóò máa continue nǹkan tó ṣẹlẹ̀ nínú last episode and it really makes sense mọ́tò <laughs> mo láìkí àwọn tó àbọ̀ ìjábọ̀ èdè new faces àwọn ọmọ ilé ẹ̀kọ́ díládé films ni wọ́n but at least ó ti ń fún wọn ní popularity ó ń jẹ́ kí àwọn èèyàn mojú wọn àwọn náà kópa nínú eré tó ń ṣe tí mo dẹ̀ like idea yẹn to be sincere kò ṣe pé àwọn ìlú mìíràn àwọn máa láwọn ṣe acting school àbí whatever tẹ́ pé àwọn ọmọ school wọn gan wọn tiẹ̀ mọ̀ wọn tiẹ̀ feature ní movie kọ́kọ́ rí títí tó fi graduate lọ́dọ̀ wọn nígbà tó bá graduate ta ló wá fẹ́ gbéṣẹ́ fún wọn nígbà tó mojú wọn ìbúra àwọn eléyìí sí i àwọn pẹlẹbí àǹkó tó tún fúnra wọn ní claim kínní kan mí tí ẹran tí àwọn orúkọ wa dùn kan àbí kínní àti ẹwọn gbogbo àwọn orúkọ tó ń fúnra wọn yẹn kan tó fọ́ ní ìsinmi àwọn yẹn dẹ̀ ti mojú wọn so obviously tí wọ́n bá ṣetán lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn lè sọ pé wọn ò mọ̀mọ̀ tó bá tiẹ̀ sọ pé àwọn fẹ́ báwọn èèyàn ṣeré ọ̀ ní sọ pé àwọn ò mọ̀ páwọn ò rojú wọn rí àwọn èèyàn ti rojú wọn rí dáadáa láì mọye ìgbà mo láìkì àìdíyà yìí ó dẹ̀ hẹ́ẹ̀pù àwọn èèyàn náà mo láìkì ẹ̀ ìjẹ́pọ̀ṣẹ̀ lọ ń káwọn èèyàn láti tàwọn tó ń ṣe akadẹ́mì náà lónìí so wóbì pọ̀ èjì scandal ah brother Jacob àbí brother Jacob <laughs> mo ṣẹ̀fẹ̀ wò ó lé nìyí bọ̀ mo ti wo ó dẹ̀ mo ti wo half mo dẹ̀ ti wo mo ti wo advert ẹ̀ ah wọ́n gbìyànjú ẹ jẹ́ kí n padà wá lórí ẹ̀ kí n wá jábọ̀ fún yín tí bá ti wò tán ẹ wá yẹ kí n ti sàn kankan lórí ẹ̀ sí ẹ jẹ́ kí n lọ wò tán kí n padà wá jábọ̀ fún yín bó ṣe lọ. ayé pé gba ayé pé mẹ́ẹ̀ẹ́dógún gan àbí igba is two hundred i think ayé pé four hundred di kọjá ayé pé ba? o ìyàwó àgbà ba? máa wà wọ́n eléyìí ẹ̀sán ọ̀gbìn wọn lọ change title ẹ̀ ni ìyàwó àgbà ló gbé sí ayé pé gba ni wọ́n gbé sí mo bọ́ ṣe mistake ni kò yé mi rárá kò yé mi reason tí title ò fi bá thumbnail wọn lọ tí ò fi bá mu ìfẹ́ ìbejì náà wà ti pélé iná lẹ́ẹ̀kan ah fábùmí ajábí ìjì oh my goodness mi ì tí wò tán o mo gbọ́ bó tún dé part four ah kò sí time tó bá yẹn kò sí táìmù àti wo part one àti wo part two àti wo part three ah àti mo tún gbọ́ bó tún ní part four mo gbé máa padà wá wò owó tó kí n padà wá wò wọ́n ó dùn it's full of actions ó dùn gan-an ó dùn ó dùn ó dùn lady ó try orúkẹ́ try gan bẹ̀ ah ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú gan gbogbo mi ló mì tìtìtìtì tí wọ́n á gbọ́ ó mì tìtìtìtì ó mì tìtì ah ó gbìyànjú mo máa like àwọn tó yẹ pé wọ́n lè ṣe àwọn actors actors tí wọ́n lè ṣe oko tí wọ́n tún lè ṣe modern erin kò ń ṣàwọn ọmọ ọ̀sìn yìnyín gbogbo tí wọn ojú spéré-spéré kọ́ ṣe club scene lọ́kọ́ fún wọn tẹ̀ wọ́n lára wọn àwọn gbogbo àwọn múvì yòókù yìí ṣe wọn tiẹ̀ lè lóko gan débi tí wọ́n fẹ́ dúró ń bẹ̀ wọn àti máa complain wọn ò lè ṣe tàtọ́ àìjẹ́ pé ti gbòòrò níbi ilẹ̀ tí máa bá wọn bá wọn lè tàn pé nù ọmọọṣẹ́ wọn ṣe kò síbi tẹ́ gbé wọn sí tí wọ́n ṣe kò sí síntẹ̀ fún wọn tí wọn ò deliver kò sí oko ní àbí gbòòrò kò sí bí tẹ́tí fẹ́ kọ́ ṣe tí wọ́n ṣe then one good turn àti ah, one good turn anigi anigilaje anigilaje mi ò tí wò òun wá advert ẹ̀ ó make sense Bámidélé Bámidélé náà dùn ń gbìyànjú ní Bámidélé náà àwáwí àti ìwò omi tí ìwò àwáwí o bí àwáwí asán ni àbáwáwí àmọ̀wáwí tó jẹ́ ń bẹ̀. stunt mi ti wò yẹn náà akitiyan akitiyan mi ìrántí bí mo ti wo akitiyan movie tí mo ti wò this day ti pọ̀ tí mi ìráyè ṣe mi ìráyè ṣe review lórí ẹ̀ àwọn movie tí mo ti wò ti pọ̀ bọ̀ máa tún wò náà máa wò bí mo ti wò àbí mi ti wò ìrántí the lord the lord náà dùn the lord dùn dẹ̀nà no ba. wọ́n yìí crazy people <laughs> àná bá àná bá dùn à ah, láti nà gbádùn ọlọ́run láti nà gbádùn ara àná bá dùn àná bá dùn ó ṣòwò àzì ah, ó fojú ẹ̀ bá rí mẹ́ẹ̀ẹ́dógún ó fojú ọba fi rí mẹ́ẹ̀ẹ́dógún ó ní kódà ó ní part one and ọba gan-an ló gbọ́n hàn nígbà tí wọ́n ti jó gẹ́gẹ́ bí àṣà àti ṣe ìlú wọn tí wọ́n dẹ̀ ti mú obìnrin kan fún pẹ́ni tó máa ṣolórí rẹ̀ àwọn ọlọ́mọ tó rí ìwọ ní kò tiẹ̀ wọ̀n yẹn ara kò tiẹ̀ yọjú sọ́mọ yẹn ara ara débi tó tiẹ̀ máa sọ pé ẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ó pọ̀ fi sínú yàrá kan tó ní ọmọ kan tó sì gbọ̀lẹ̀ tó ga báyìí lòun fẹ́fẹ́ o òun ṣá lòun fẹ́fẹ́ o tó ó fẹ́ yẹn báyìí yẹn fojú ẹ̀ rìn dáàdì mi dáàdì mi lọ́jọ́ ń ṣe torótoro ó fojú ẹ̀ fi rí màá bù òjọ́gbọ́n fi wọ́n fẹ́ gbalé wọn dànù láàfin last last ẹni tó wá wá kọ́ múfun tó lóun òun tó lóun òfin ló padà wá fín ọ̀rọ̀ ẹ̀dá àbẹ̀yìn tán ni kò ṣe tó tó ní tó tó tó lóun fẹ́ ṣe ẹ̀mí ẹ̀ fẹ́ bọ̀ wọn gbọ́ràn gbọ́ràn pé ní tó jẹ́ àgbàrí tó fi jì tọmọdé bá rí ojú àti fúdànù ìyẹn àná ọbẹ̀ gbìyànjú kẹwò àánà bá dùn ajé ni fúdànù dùn ọmọ olóró ọmọ olóró náà dùn mí ò gbé new movie ní ó dàbọ̀ àwọn iléeṣẹ́ upload ẹ̀ ọmọ olóró dùn olùlàjà èyí tí wo olùlàjà èyí tẹ́ bá ti wọ ẹ jẹ́ ká mọ̀ ọmọtọ́láni ọmọtọ́láni náà is an interesting story master planner ah tó ẹ láti wo àtọkọ àti àwọn wọn gbìyànjú nú ẹ wọn gbìyànjú nú ẹ gan ni wọn gbìyànjú nú ẹ gan ni dákọzù mi tí wo dákọzù àti pé bí ìmọ̀ bóyá mọ bí ọmọ alítùmọ̀ náà mi ì lè mọ̀ àwọn ojú tí mò ń bẹ̀yìn náà kò sí pé bad but movie tó lè interest mi láti wò á jẹ́ pé mo ti wo mo ti wo storyline yẹn mo ti kọ́kọ́ wo tumbling yẹn náà mo ti wo gbẹ mo ti wo bó ṣe fẹ́ lọ ìyẹn tó wá click mi fi ọwọ́ movie tó máa waste time rárá ẹ gbìyànjú kẹwẹ́ soj yìí náà tade ni kárọ mi ti wo tade ni kárọ bọ̀ máa wò ọ̀dọ̀ fáàpù ti ẹ̀jẹ̀ traditional movie mo ṣì ń wò yìí mo rò pé mo àwọn interested ọmọ olóró náà dùn ìfẹ́ olúwa mi tí wò ìfẹ́ olúwa ẹ̀yin tẹ́ bá ti wò ẹ jẹ́ ká gbọ́ ní comment section ẹ jọ̀ọ́ ẹ drop comment ẹ drop comment on movie tẹ́ bá ti wò àbáwọn tẹ́ recommend pé tẹ́yìn ti wò táwọn ò ti wò ẹ jẹ́ ká wò ká lè wá ṣe ká lè wá sọ̀rọ̀ ń pa ẹ̀ ká fi support wọn nítorí táwọn náà lè fi support ní ká bá wọn wo movie wọn ká bá wọn review ẹ̀ ká bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yìn olólùfàwẹ̀rẹ̀ náà tẹ̀ ń wá movie tẹ́ fẹ́ wò tẹ́ bá ṣáà ti débi I wákàtí òru mi ti wo wákàtí òru ó fi pọ̀ mr perfect mi ti wo mr perfect ah no mo ti wo mr perfect <laughs> mo ti wo mr perfect bad combination <laughs> mo ti wo mr perfect ẹ gbìyànjú kẹ́ wò mr eh, Mercy Aigbe àti Wunmi Toriola wọ́n pè túnú ẹ as in ah kò dá kí àwọn gbọ́ ọmọ méjèèjì papọ̀ disaster <laughs> as in disaster ni ọkọ yẹn gan fúnra rẹ̀ ò gbádùn ah kí ló dé wọ́n lè ṣe àwọn máa ṣe tíntìntìn báyìí eléyìí kò dáa tọ̀hún kò dáa èèyàn fẹ́ fọwọ́ jẹun ní kúlò kọ́tílẹ̀ kí ló kàn ẹ́ yìí ah alẹ́ lómi pọ̀ wọ̀ àfi èmi mi tí wàá fi èmi bọ̀ mo ti wá dùbà ah ṣe rí gẹ̀ yìí ó san lórí gan ah ó san lórí ó san lórí mídé matis ó san lórí ó gbìyànjú lójú ayé mi tí mi ti kú <laughs> ó gbìyànjú ni wọ́n bìyàn so gbọ́ àwọn tẹ́ bá ti epo ooru náà dùn àgàn àgàn tù náà àgàn tù náà dùn pàtó àrùn ìrọ̀ náà dùn ó dùn ìfẹ́ ṣe kókó ní ọmọ nǹkan téèyàn bá ń ṣe ọjọ́ kan mi ò tí wọ ọjọ́ kan àwọn tẹ́ bá ti wò pẹ́ ti wò tá ti wò á ah, ọmọ lálùdè <laughs> ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá ti wò tá ti wò ọmọ lálùdè náà dùn tó wá lówó gbọ́n wà báwọn kan wájú <laughs> oníṣìnà <laughs> oníṣìnà àwọn èèyàn ń parọ́ ẹ̀ mi àwọn èèyàn ń parọ́ ẹgbàgbé àwọn èèyàn ń parọ́ àwọn èèyàn ń parọ́ mi wọ́n ń parọ́ àà ló dé gbogbo irúfẹ́ wa dé báyẹn ní movie ó parọ́ kò rí pàpàpà lórí bóyá ń pa nìyẹn ń jà so return of Noboroland part two mi tí mi ò mú tí mo bá ti wà gùn ohun tí mo fẹ́ tó ọlọ́run á ṣe fún ẹ̀wọ̀n ẹ̀dá bá ti wo ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ fowó ṣayé àti mi tí mo fowó ṣayé náà múfì pọ̀ múfì pọ̀ rẹpẹtẹ ìṣẹ́jú kan ìfẹ́ olúwa àyà à ìyá mi òṣòròǹgà ẹdẹ wá sí ẹjẹ ká gbọ́ master planner one and two dùn ẹgbìyànjú kẹwò ah Alani Ogo oh my goodness <laughs> Alani Ogo one two three part one two three wà interesting very very very very interesting àwọn òbí máa ń sọ ẹkọ mi mọ ẹyẹ ti àwọn ọmọ eléyìí sì wọ́n ti ti ti ti ti débi pé yẹlò tó bá ṣògùn owó gbogbo àwọn obìnrin tó fi ń ṣògùn àwọn obìnrin náà lójú kòkòrò ni wọ́n wọ́n máa wá jégún lẹ̀ kiri nígbà tí yọ̀ọ̀rí bá ìtẹ́wọ́ kọ́ gbogbo kò dà tó wá dé gbogbo lówó lọ́wọ́ tẹ́wá lòun lè fẹ́ fi at the end of the day gbogbo àwọn obìnrin tó ń bá sìn yẹn ló ti lò ń bù wọn kí ni kó jẹ́ àkọlé tàwọn yẹn jẹ́ ẹ jẹ́ aṣọ́ra ṣe gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà ọmọdé ò lè yàn ọmọdé ọ̀la yọ spoon tó ń bá nà ṣé tó bá délẹ̀ ṣé mi ẹ gbé ìṣọ́ra o hmm, kọ̀ọ̀kan o kọ̀ọ̀kan láyé o Bámidélé náà do Bámidélé one and two Losing Aliya, Losing Aliya is an interesting movie as well ẹ gbìyànjú kẹ́ wò ẹ dára sàn pé ẹ lè sunkún ẹ má wò ó àmì ẹ lè ṣe kẹ́ má sunkún ẹ gbìyànjú ẹ try kẹ́ wò ẹ gbìyànjú kẹ́ wò ẹ gẹ́ oyè ọmọ yẹn kiri yẹn ń gbìyànjú mọ́mí wa àbíkí lórúkọ ẹ̀ gbìyànjú crab crab ní ọ̀dọ̀ ara làwọn ṣe é papanṣílè yìí is easy like wọ́n dìdí wọ́n dìdí bí comedy money kò sí movie tó máa ṣe tẹ́ẹ̀nì rẹ́rìn ẹ máa rẹ́rìn ní ṣá ó máa pa yín lẹ́rìn ní ṣá mo láìkè ó mọ̀ á ti dáadáa. ẹ ò lọ wedding planner náà ẹ máa gbàgbé lọ wedding planner ó dùn gan kúrúkúrú mi tí ò kúrúkúrú ẹ̀yin fans àwọn ẹ̀yin fans Sàámú Alájọdà ah, mo láìkì series òun náà ni mo fẹ́ lè sọ pé the only series tí mò ń wò every friday every friday ló máa ń release ẹ gbìyànjú kẹ́ ẹ wò ó dùn lórílé lórílé náà dùn mi mọ bó máa ṣe máa ṣe sọ̀rọ̀ ẹ̀yẹ o ẹ gbìyànjú kẹ́ ẹ wò lórílé o. ajínọ̀sẹ̀ <laughs> what a useless king <laughs> ajínọ̀sẹ̀ tó ń jẹun ajígbọ́n ni àbí kí <laughs> ẹ lọ wá jìnnà sí ah, gàjí ò gbádùn ní wọ́n yìí ẹ gbìyànjú kẹ́ lọ wá jìnnà sí olúwa làṣẹ mi tí wò tó olúwa làṣẹ amẹ́tì àbí kí ló pe eléyìí mi tí wò yẹn náà wọ́n fi pọ̀ ìwà àbàjẹ́ wọ́n fi pọ̀ òde lọ́ọ̀dẹ́ lọ́nà dùn àjọbí mi tí wà àjọbí bọ̀ kí ló kọ owó ògbádà bí ló ń pe gáyé ẹ sọ pé kọ̀mẹ́dín àgọ́ ló ń gọ́ fúnra rẹ̀ gbọ́mi tí wò máa wò láìpẹ́ ṣá tó wá Tọ́pẹ́ Johnson ẹgbìyànjú kẹ́ lọ wò òun náà ó dùn olóńgbò dúdú ní tí wò yẹn ẹgbìyànjú kẹ́ wò olú olú olúgbọ́dẹ part two ní tí wò wà nǹkan àwọn móvì pọ̀ ọba olè ẹ lọ wò ìyá àgbà ojú móvì pọ̀ adélé ọ̀run ilé ah, ìtìgbọ̀n ti pẹ́ bọ̀ mọ̀ pé most of you ma ti wò it's an interesting movie wọ́n interesting. ah Sẹ̀yìndà Sẹ́límọ́ wọn kọ́ wọn gẹ́ yìí gbogbo nǹkan tó takò òfin ọlọ́run ló ra wọlé síríkù ẹbọ gbogbo ẹ̀ ló ń ṣe papọ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ gbìyànjú kẹ́ ẹ wò ó kọ́yàn lọ àti má sọ pé múfì tó kọ́yàn lẹ́kọ̀ọ́ ó jẹ́ kéèyàn mọ̀ pa àwọn nǹkan báyẹn bọ ni èèyàn gbọ́dọ̀ ṣe ọlọ́run lòdì sí ẹ wo ẹ gbìyànjú kẹ́ ẹ wo Sẹ̀yìndà Sẹ́límọ́ yìí kò sí múfì tó ṣe náà so tí mi ì láìkọ̀ọ́ Ogudo máa ń deliver arrows ẹ̀ dáadáa ẹ gbìyànjú kẹ́ ẹ lọ wò kí wọ́n á jábọ̀ fún mi mo recommend ẹ máa rẹ́rìn ní ṣá kò sí bẹ́ẹ̀ ṣe ẹ máa rẹ́rìn ní ṣáá ni ìyàwó ọ̀ràn láì mọ̀ wọlé lọ mi tí wò tán ah ọ́ abuse ọkùnrin náà oṣooṣobìnrin nìkan lọ́wọ́ abuse it goes both ways ọkùnrin abuse obìnrin obìnrin náà abuse ọkùnrin ẹ gbìyànjú kẹ́ ẹ wò móvì pọ̀ móvì pọ̀ so máa padà wá tí má ti wo gba àwọn tí mo ní àti ìwòyìn lẹ́yọ kọ̀ọ̀kan màá wá ajé àdúgbò wà dákẹ́ àwọn apẹ̀rẹ̀ àfàjẹ́ àdúgbò náà dúpẹ́ pé n tí mo observe nígbà Kenny George ni gbogbo àwọn movie tó máa ń ṣe movie tó máa jẹ àwọn sorrowful movie ẹ̀wọ̀n èmi ò really like you movie báyìí mo like àwọn movie tó máa tó máa jẹ́ kí n wá lively tó máa pààyàn lẹ́rìn-ín movie ẹ̀ máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ but ó máa ti ń wà too sísọ òfìfé mi gbà mí mi láìkì móvì tó máa jẹ́ kí èèyàn máa ronú pé àkílẹ̀ mọ́ wá ṣe nìyẹn mo láìkì móvì téèyàn máa wò téèyàn máa rẹ́rìn kéèyàn fi pààrọ̀ ní rẹ́ ládéwò tó ń ṣẹlẹ̀ ń lù sí èèyàn tí gbọ́dọ̀ la èèyàn tí gbọ́dọ̀ lọ wo móvì tó máa set èèyàn fún set èèyàn up for depression àánú mo láìkì móvì tí máa wò tí máa rẹ́rìn tí máa rẹ́rìn gan-an tó mọ̀ pé àánú móvì rẹ̀ tàyẹ̀ bá jẹ́ kẹ́ ẹ̀yin tẹ́ bá ronú ga jẹ́ kẹ́ gbèrò ní sísẹ́ gbẹ̀ ni ó máa a good storyline dáadáa but ah most of the time àwọn movie yẹn kọ́ máa kéèyàn ló máa ń sú èmi ibi tó máa end is shining not you so mo máa wo movie but not that much not that much so ibi tẹ́ bá ti wò dé return of Alákejì Ayinde Kamo yìí tẹ́ bá ti wo àwọn movie yìí lọ́tún lọ́sìn ẹ fún wa ẹ ẹ drop comment yìí ẹ ṣe gan so a tún máa rí ní à character, yìí náà dùn kárátà yìí náà dùn ó ní à èmi kọ́ ni ìyàwó ọmọ yín o mọ́mì òun ni ìyàwó ọmọ yín interesting movie ni ẹ gbìyànjú kẹ́ wò so àwọn tẹ́ bá ti wò pé ti wò tá àti wò ẹ jẹ́ ká mọ̀ ẹ drop comment comment section fún wa ẹ ṣe àti wọn pàdé yín ní next time ẹni Jakumọ ah ẹni tẹ́ bá ti wò Jakumọ ká tó lọ ẹni tẹ́ bá ti wò Jakumọ ẹ jẹ́ ká mọ̀ Jakumọ Toyin Aimo Akuman deliver all the time ni I like her like máa like àwọn movie tó máa ń ṣe ẹ̀yin tẹ́ bá ti wò Jàkùmọ̀ ẹ̀yin Jàkùmọ̀ ẹ̀yin tẹ́ bá ti wò ẹ jẹ́ ká mọ̀ ẹ ká mọ̀ tẹ́ bá ti wò ó. so ó dàbọ̀ a tún máa ṣe review lórí àwọn tó kù tá a bá ti wò a post láìpẹ́ wanted náà báyìí ogún mú ṣe ẹ lọ wo wanted àwọn mọ́fì pọ̀ mọ́fì pọ̀ mọ́fì pọ̀ ẹ gbìyànjú kẹwé tẹ bá ti wò ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ side chick ah side chick yìí náà dùn mẹ́rin tẹ́tí mo ti fẹ́ end of video yìí tẹ́lẹ̀ ìbùkún ní dákì yẹn ẹ̀ǹdẹ̀ láì sọ̀rọ̀ nípa side chick side chick dùn ó kọ́yàn lẹ́kọ̀ọ́ ó kọ́yàn lọ́gbọ́n ó jẹ́ káwọn pé kò sí nǹkan tílẹ̀ tó ń bọ̀ lókè tílẹ̀ ó gbà wọn tó ń sáré pa wọn fẹ́ ló fẹ́ fẹ́ ilé ẹ̀ wọ́n ti gbà wá fẹ́ ilé ti wá kí ẹ̀yẹn ni ó lè pọ̀ wọn ní olùkọ́ ráńpẹ́ fúgbà díẹ̀ báwo ni máa lọ sacrifice ọdún kan nù láyé ìfẹ́ tó máa lóun lọ fi kọ́yàn ọkọ lẹ́kọ̀ọ́ lé ọkọ ẹ̀ kí ni tiẹ̀ mi mi tún gbọ́ yẹn rí o mi ò gbọ́ rí o ọ̀gá yìí this girl was so calm in this movie ó calm gan ó try ó gbìyànjú òun fojú ogun àwọn àlè ọkọ ẹ̀ ló ń fàmọ̀ra gbọ́ àwọn sáìtì kọkọ ẹ̀ ló ń fojú wọn mọ́ra olóhùn fẹ́ kọ́ wọlé tán kó àwọn àṣàgùn sóhun àtọmọ òun kó àwọn àrùpọ̀ òun fẹ́ kọ́ fẹ́ ọkọ òun lòun ṣe ti ń tọ́jú wọn kó tó wọlé ọ̀rẹ́ ẹ̀ ní ṣó wá make sense kí ló ń ṣe yìí ó ní òun tòun yẹ kó ṣàfòun lẹ̀ níwọ̀ ọkọ ẹ̀ rògbò òun ni oúnjẹ káwọn tóun fẹ́ fẹ́ kó yín máa bọ́ lára wọn kò dé mọ nǹkan kan pọ̀ kàn ṣe tiẹ̀ at the end of the day ṣá ọlọ́run bá wọn tó lé wọn ẹ gbìyànjú kẹ́ wò ó náà ó dùn like ó dùn ó dùn ó dùn gan ẹ wo jagbajantizi náà ọmọ bíi ti pọ̀ ṣá ìsìnkú wàhálà mi fẹ́ kí móvì yìí gùn jù mi fẹ́ kí rìbí yìí kú gùn jù so màá ma drop màá drop another movie later ìtí wọn á ti wò máa ṣe review lórí ẹ̀ màá drop ẹ̀ ó dàbọ̀ ẹ ṣe gan-an ẹ jọ̀ọ́ don't forget to subscribe like and turn on your notification bell ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ bá wa wò ó ẹ bá wa share ẹ bá wa like ẹ ṣé gan-an ni ó dàbọ̀ bye.